ǹjẹ́ ipa wo ni àwọn tó jẹ́ àwọn tó lọ dúró fún alẹ́ Yorùbá ní Àbújá ǹjẹ́ ipa ọ̀nà ń kó lórí àwọn ọmọ Yorùbá ǹjẹ́ wọ́n tiẹ̀ nífẹ̀ẹ́ wa dénú ẹ̀jẹ̀ á bè lọ́wọ́ ara wa nítorí pàtó mo rí fídíò yìí mo fi wí àwọn ọba lọ́ba lọ́ba lọ́ba tó wà nílẹ̀ Yorùbá pé ǹjẹ́ ìkànnì wọn lè gbé ìgbésẹ̀ tí àwọn arákùnrin yìí gbé. akí gbogbo ẹ̀yin olùfẹ́ sórí ìkànnì Yorùbá TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóbó nínú ọgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ owó ṣe ń lọ ẹ nìṣó níbẹ̀. Ah, mo kí gbogbo ọmọ yorùbá pátápátá níbi tí a bá ti ní àǹfààní láti máa gbọ́ mi lónìí ó kàn ní nǹkan tí mo fẹ́ kí a bára sọ díẹ̀ tí mo fẹ́ jẹ́ kí fídíò yìí kẹ́ bá mi ṣí ẹ̀ kó lè kan àwọn tó jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá lọ́wọ́ pàápàá jù wọn àwọn lọ́balọ́ba àwọn tó jẹ́ olórí nínú òṣèlú mo mọ̀ wípé ẹ rí píṣọ̀ tí mo fi kọ́fà ojú fídíò tòní òun fẹ́ ká sọ̀rọ̀ pa kò dẹ̀ sọ́mọ nàìjíríà tó ti mọ rògbòdìyàn tó ń lọ nílẹ̀ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí nípa àwọn ológun tí wọ́n gbàjọba nílẹ̀ nìjẹ́ ó jẹ́ kí akọ́gbọ́n kan lára kínní yìí àtàjọ́ wọn yorùbá ká jí ká má sùn àkọ́kọ́ ni pé nígbà tí nǹkan ń ṣẹlẹ̀ olórí orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí tó jọmọ yorùbá ó ní àwọn ológun máa bá ìlú yẹn ja ogun tí wọ́n bá ṣí ẹni tó jó lórí ilẹ̀ nìjẹ́ ilẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ipa tí àwọn haúsá kó ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó jó lórí haúsá tó jẹ́ pé ogun yóò bá ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ náà àwọn tó jẹ́ pé ó jẹ́ olórí nílẹ̀ haúsá wọ́n pera wọn jọ wọ́n ṣe mú tì ní pé àwọn ò ní gbà kí ní nàìjíríà kó bá ilẹ̀ nìjẹ́ ìjà nítorí pé àwọn ni àwọn ṣí ẹ̀ báńdì pẹ̀lú wọn kò dẹ̀ sí wọ́n ṣe máa kọ́kọ́ bá ilẹ̀ nàìjíríà jà tí ò ní jẹ́ pé àwọn ni àwọn máa farapa jù nítorí pé wọ́n jọ pa àlà tira wọn ni pàápàá jùlọ àwọn tó dúró bí ọba ńlẹ̀ haúsá wọ́n wá kóra wọn jọ wọ́n ṣe àbẹ̀wò sí olórí ológun eh, èyí tó gba ipò nílẹ̀ nìjẹ́ tabaníkà wò nílẹ̀ nàìjíríà lóòótọ́ gbogbo àwọn tó jẹ́ olórí pátápátá ni wọ́n fi ìyà jẹ àwọn ará ìlú ṣùgbọ́n tàwọn haúsá yàtọ̀ tó fi jẹ́ pé bó jẹ́ pé ọ̀tẹ̀ ń jẹ́ olórí tó wọ́n nífẹ̀ẹ́ aráàlú wọn dénú wọ́n nífẹ̀ẹ́ àwọn tó jẹ́ ọmọ wọn dénú mo fẹ́ bá àwa tó jẹ́ pé ajé àgbà Yorùbá sọ̀rọ̀ lónìí mo fẹ́ kájọ wò bákan tó bá ké bóyá bíi ilẹ̀ Kotonu ní Nàìjíríà fẹ́ bájà torí àwa la pa àlà pẹ̀lú wọn jù ìjẹ́kìnì bá ti ṣẹlẹ̀ ìjọ́gùn yìí bá ti wáyé àbí kò ní wáyé ni pé mo ni mò ń lọ lónìí lórí ètò yìí àwa tá a jẹ́ olórí yorùbá àwọn ọba ilẹ̀ yorùbá lóòótọ́ máa ní pé ká máa sọ̀rọ̀ sí ǹjẹ́ ẹ̀ ń ṣojúṣe fáwọn ọmọ yorùbá bó ṣe tó nítorí pé pàtí mo rí fídíò yìí tí mo tí mo wo ibi tí àwọn arákùnrin ti lọ fi àbẹ̀wò sẹ́ni tó jẹ́ olórí ológun ilẹ̀ nìjẹ́ láláì sọ fún ni nǹkan tó fẹ́ bá sọ ni pé kógun má wáyé nítorí wọ́n mọ̀ pé tógun bá wáyé á pa àwọn haúsá lára gan ṣùgbọ́n tó bá jẹ́ ilẹ̀ yorùbá ni ǹjẹ́ àwọn balọ́ba wa lè gbé ìgbésẹ̀ tó tó tó yẹ láti lè rí pé ìyà ò jara ìlú nǹkan tó dẹ̀ kí n máa mú ọ̀rọ̀ yìí wáyé ni pé nígbà tí kan nínú ọmọ yorùbá wa ti wà ní Kòtónú láti bí ọdún tó ti lọ bí ọdún méjì sí nísìnyí kí ni ipa tí àwọn lọ́balọ́ba wa gbé ká ní pé wọ́n gbé ipa nígbà tí olórí tàná wà ń bẹ̀ tó jáwúsá káwọ́ bóyá wọ́n lè má fún wọn ní ẹ̀tọ́ ǹjẹ́ kò yẹ kán gbé ìgbésẹ̀ nígbà tó jẹ́ pé ọmọ ti wá ló wà lórí oyè tá bá dẹ̀ wo àwọn Ìgbò náà nínú house àwọn tó jẹ́ olórí Ìgbò ojúmọ́ ni wọ́n ń dìbéètì pé kí wọ́n fi ọmọ àwọn lẹ̀ ǹjẹ́ ìpawó ni àwọn tó jẹ́ àwọn tó lọ dúró fún alẹ́ Yorùbá ní Àbújá ǹjẹ́ ìpawó náà ń kó lórí àwọn ọmọ Yorùbá ìjẹ́ wọ́n tiẹ̀ nífẹ̀ẹ́ wa dénú ẹ̀jẹ̀ á bè lọ́wọ́ ara wa nítorí pàtó mo rí fídíò yìí mo fi wí àwọn ọba lọ́ba lọ́ba lọ́ba tó wà nílẹ̀ Yorùbá pé ǹjẹ́ ìkànnì wọn lè gbé ìgbésẹ̀ tí àwọn arákùnrin yìí gbé láti rí i pé ìyà ò jẹ ìlú wọn nítorí pé àwọn náà súnmọ́ ìjẹ́ jù àwọn náà jọ ń sọ èdè kan náà ẹ ká wá fi nìjẹ́ ìwé Kotonu tó pa ààlà pẹ̀lú ilẹ̀ Yorùbá ǹjẹ́ tó bá tẹ̀ jẹ́ pé bóyá ilẹ̀ Kotonu náà àwọn mílítírì gbàjọba náà àwọn ológun gbàjọba tí ológun eh, olórí orílẹ̀-èdè nàìjíríà wà ní kí kó bá wọn jà ǹjẹ́ àwọn olórí wa tiẹ̀ nífẹ̀ẹ́ wa dénú láti rí pé kò ṣeé ṣe nítorí pé ogun tí wọn nàìjíríà ò tí ì bá ilẹ̀ nàìjíríà jà báyìí kò ń ṣe bọ́lá ahmed tinubu ló dá dúró àwọn tó jẹ́ olórí ilẹ̀ ilẹ̀ haúsá ni wọ́n náà wò ní gbà nítorí pé àwọn àwọn ọmọ wọn ló máa farapa jù nǹkan ọrọ̀ ajé àwọn á farapa ǹjẹ́ tó bá jẹ́ yorùbá ni ǹjẹ́ àwọn tó jó lórí wa nífẹ̀ẹ́ wa dénú báyìí because I could not imagine tí àwọn ọ̀rẹ́ ìbá lè dìde tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí olórí onílógún bìkan láì gba àṣẹ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu kí ló wá ń ṣe àwọn lọ́ba lọ́ba wa tí ẹ̀ ní lọ sílùú Kútọ́nù káwọn èèyàn rí i pé ẹ tẹ̀ ń gbìyànjú nítorí tẹ bá lọ wọn á mọ̀ pé ọmọ yín kò ń ṣọmọ burúkú ṣùgbọ́n ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé ẹ̀yin tẹ jẹ́ of rep ẹ̀yin tẹ jẹ́ senator olóyè Sunday Igboho lè máa ẹlẹ́màá wò kébí àkọ́ tó ń ṣe ẹ̀yin ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ọmọ wa ni ǹjẹ́ yẹ kẹ̀kọ́ dúró kẹ má gbé ìgbésẹ̀ ǹjẹ́ yẹ bí ẹgbẹ́ kó máa lọ nìyí ẹjá bè lọ́wọ́ ara wa ǹjẹ́ kò ṣe pé àwọn lọ́ba lọ́ba tí à ń yàn sórí ọba ǹjẹ́ kò ṣe pé tara wọn nìkan ni wọ́n ń ṣe ǹjọ́ wà ń bẹ̀ nítorí ọmọ Yorùbá ǹjẹ́ àwọn lọ́ba lọ́ba tí wọ́n wà ń bẹ̀ yìí ǹjẹ́ a lè tọ́ka àǹfààní tí àwọn ọmọ Yorùbá ń gbádùn lára wọn nítorí pé mo mọ̀ irú ìgbésẹ̀ táwọn arákùnrin yìí gbé láti la Haúsá láti lọ ṣàbẹ̀wò síbẹ̀ yẹn it's a very good move láti rí pé ìdẹ̀rùn bá ará ìlú torí kò sí ìlú kan tó máa wò pé kí òun ja ogun torí bẹ̀rù ogun là ń rí à ń mọ ìgbẹ̀yìn bákan náà làwọn ọmọ Yorùbá dúró ẹ jẹ́ kí lè tó dé tó dé dúró táwọn wò yìí ẹ jẹ́ kí a mọ́gbọ́n bẹ́ẹ̀ kí a kọ́gbọ́n ń bẹ̀ pé ǹjẹ́ àwọn ọmọ Yorùbá ṣá múra tó ǹjẹ́ àwọn ọmọ Yorùbá ṣá ń gbáradì tẹ bá wo àbẹ̀wò táwọn ènìyàn ṣe sílùú yìí wọ́n jẹ́ kó máa fi mọ̀ pé ayọ̀tọ̀ síra wa à ń ṣèkan wọ́n jẹ́ ká máa fi pé Haúsá ti ń gbáradì láti àwà ṣùgbọ́n wọ́n ń ṣe nǹkan wọn pẹ̀lú àwọn olórí wọn ǹjẹ́ Bọ́lá Ahmed Tinubu tó wà ń bẹ̀ lónìí tó pè fógun ǹjẹ́ ogun tó pè fún ǹjẹ́ nù ẹ̀ múlẹ̀ nítorí pé nǹkan tí àwọn haúsá ò bá fẹ́ kó ṣẹlẹ̀ ní nàìjíríà kò lè ṣẹlẹ̀ ǹjẹ́ ogun tí bọ́lá ahmed tinubu tiẹ̀ pè ǹjẹ́ àwọn olórí yorùbá tẹ̀ dìde ǹjẹ́ wọ́n tiẹ̀ sọ̀rọ̀ pa ìṣeṣe ojú àbí kò dáa ǹjẹ́ wọ́n tiẹ̀ rò pé ọmọ wa nẹja pè sí kọ̀rọ̀ ká bá sọ̀rọ̀ kí ni àǹfààní àwọn lọ́balọ́ba wa ńlẹ̀ yorùbá kí ni àǹfààní àwọn tó jẹ́ pọ́njó lórí wa kí ni à ń yàn wọ́n síbẹ̀ fún láti jó lórí ǹjẹ́ wọ́n ń ṣe ẹ̀tọ́ ǹjẹ́ wọ́n ń ṣe ẹ̀tọ́ tó yẹ ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ ará ìlú káwọ olóyè Sunday Igboho tó dìde tó fẹ́ jà fọmọ Yorùbá nǹkan tó ń jà fún bí ogun ni ó wá di pé òun nìkan ó wà ní kòtò nídàrí àwọn lọ́balọ́ba wa kọ́ kóra wọn jọkọ́ tiẹ̀ lọ síbẹ̀ kọ́ bẹ́ẹ̀ tó jẹ́ olóyè lè débẹ̀ sọ̀rọ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ kí ni ọ̀nà àbáyọ kí la lè ṣe tẹ́ni máa fi jáde but we can see now pé àwọn haúsá wọ́n nífẹ̀ẹ́ aráàlú jọmọ yorùbá lọ nítorí dàbí pé àwọn tó jẹ́ olórí wa nílẹ̀ yorùbá tiwọn nìkan náà mọ̀ kí ni àǹfààní tèmi àti ti jẹ lórí àwọn olórí àwọn ọlọ́bàbà kí ni àwọn nǹkan tí wọ́n ń gbé ìgbésẹ̀ talẹ̀ àti pé àwọn ọba yìí ń gbé ìgbésẹ̀ gidi bí ìlú ṣe ń dàrú sí lójoojúmọ́ kò sọ́nà àbáyọ bí ìlú ṣe ń dàrú lójoojúmọ́ ààrí kan gbé ìgbésẹ̀ àṣà yorùbá ń kú lọ lójoojúmọ́ ààrí kíkọ́ tẹ̀ dìde pé o nínú gbogbo ìwé tó wà nílẹ̀ yorùbá a gbọ́dọ̀ máa pọn wa ní yorùbá àṣà ò gbọ́dọ̀ parun àníkan tó tó àfàmì tó yẹ kí n wá lónìí ni pé mo rí àwọn house of assembly ní lagos state àti ọ̀yọ́ state tí wọ́n ń lo yorùbá nílé ìgbà aṣòfin that's a good move that is impactful láti máa gbé èdè wa lárugẹ àti káwọn mọ̀ pé àwa Yorùbá á yàtọ̀ síra wa tabakọ̀ wà nínú ìlú kan náà tẹni tí tẹnitẹni kò ń jẹ́ tẹni oko tẹni kò ń jẹ́ ti bàbá àtọmọ kó má nà á là ẹ̀yin bàbá tẹ jẹ́ ẹ̀yin lórí lórí ẹ̀yin lọ́ba lọ́ba tẹ wà nílẹ̀ Nàìjíríà ẹ̀jọ̀ ẹ bá a dìde sílẹ̀ Yorùbá torí wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làá dẹ́ẹ̀dẹ́ eléyìí tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ ká ti máa mọ̀ pé ilẹ̀ yorùbá a gbọ́dọ̀ dira dáadáa ilẹ̀ yorùbá a gbọ́dọ̀ ṣe wa lọ́kan kádàdé tó wá ṣe ra lọ́kan yẹn o àwọn olórí wa tó jẹ́ àwọn lọ́balọ́ba wọ́n ní ipa láti kú ẹ má kọ̀wé ọmọ yorùbá mìíràn ilẹ̀ nàìjíríà ti ń lọ sílé òpin ṣùgbọ́n tó máa lọ sílé òpin náà ìjà ń ṣe ìgbáradì ẹ̀yin ló ba lọ́ba wa ẹ̀ dìde o nítorí pé hùn nǹkan tó ń bọ̀ yìí ó jù kọ́tà kan ń wò lọ ká má wé pé ilẹ̀ nìjẹ́ ó súnmọ́ àwọn haúsá ṣùgbọ́n tó bá padà dá ogun yìí bá bẹ̀rẹ̀ ǹjẹ́ àwa tá a wà nílẹ̀ yorùbá ǹjẹ́ oúnjẹ tá à ń jẹ ibo náà ti kó wá ǹjẹ́ anúkó tá à ń dá ǹjẹ́ anúkó ọ̀gbìn tá a lè jẹ tá a sọ pé tí wọ́n bá tiẹ̀ kó wá nílẹ̀ haúsá kò ní kàn wá lára torí gbogbo èèyàn ló máa kàn torí mo wé pé on social media i'm not seeing our leader tó jọ àwọn àwọn lọ́balọ́ba kí wọ́n tiẹ̀ ṣe ìgbésẹ̀ kí wọ́n tiẹ̀ mọ̀ pé àwa gan fúnra ara wa a nífẹ̀ẹ́ ara wa dénú. ọ̀pọ̀lọpọ̀ ìjà ló ń lọ social media láàrin Yorùbá àwọn lọ́balọ́ba òdìdí kan sọ̀rọ̀ sí ẹ kàn ń wò wọ́n àrùn ǹjẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ I just imagine ìwọ náà àwọn bá wa tí ìjẹkújẹ ò ti bàjẹ́ tó lè dìde irú táwọn eléyìí dìde yìí tí wọ́n lọ lọ ṣe àbẹ̀wò sórí orílẹ̀-èdè kan pé kógun máa ṣẹlẹ̀ àwọn ọlọ́ba ọlọ́ba ti wá Àbújá nìkan la ti ń rí wọn tó lọ ń béèrè fẹ́ tọ́ wọn àwọn ọ̀rọ̀ ẹ̀yàn yín síbẹ̀ nítorí wa lẹ́sìn wà ń bẹ̀ ẹ̀ sì wá dìde kẹ́ ṣojúṣe yín bí àgbà ẹ̀ sì wá dìde káwọn ọmọ Yorùbá lè máa sọ̀rọ̀ yín lọ́la nítorí tógun bá jà nílùú á kan bá kàn jòyè tógun bá jà nílùú á kàn wọ́n mọ́ yín á kàn ẹbí yín bìkọ́ ojútùú ló jẹ́ kí àwọn ọlọ́ba wa kí wọ́n má lè fi sìtò lóye Sunday Igboho nílùú yẹn kí wọ́n má lè dìde pé kí la máa ṣe àṣọmọ Yorùbá láti lè dáàbò bora wa. ilẹ̀ Ìgbò wà ń bẹ̀ ìkànnì dìde pé òun fẹ́ lọ jagun pẹ̀lú wọn ó ní àwọn tó kó bọ̀ fún ọmọ wa tó wà ń bẹ̀ olóǹkì lẹ́yìn ǹjẹ́ ọmọ tiwa tó dìde ǹjẹ́ òye kára náà gbá gùrùkù tì í tó bá tẹ̀ ń ṣọ̀nà kan táwọn kébíyà kò dáa ǹjẹ́ òye ká pè sí pé ẹ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí kí ètò ààbò ilẹ̀ Yorùbá kó lè nípọn mi ò ráyè láti ṣe fídíò pọ̀ lónìí mo kàn ní kí n lo táìmù nítorí bí iṣẹ́ mo wà ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ẹni tẹ́ bá gbádùn ẹ̀ bá ń ṣí ẹ̀ àwa lọ́balọ́ba wa ìtàwọn eléyìí ṣe ó tó káwé pé káwa náà wà àwòkọ́ṣe wọn ẹ físìtì ẹni tó jó lórí ilé Kòtónú tẹ́ni bá tiẹ̀ máa wá tó wàá rí tọ́pọ̀ kò wàá wẹ́ jà fún wa mọ́ ó gbọ́dọ̀ padà wá sílùú ẹ ṣe mítìnì pẹ̀lú olórí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ mọ́ Yorùbá yìí ẹ bèrè nǹkan tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ ẹ̀ yóò ṣe é nítorí pé ẹnì yìí àwa náà ló ń jà á fún kátẹ̀wá fìyẹn lẹ̀ nǹkan tó lọ Nàìjíríà báyìí tó jẹ́ kójú wa là káwé pé àwọn tó jáwúsá wọ́n ní agbára ǹjẹ́ àwọn tó lọ yìí ṣọ́ ń tọrọ àyè president wà ń bẹ̀ kí wọ́n tó lọ tàbá ní káwọn tó jẹ́ pé bí àwọn olórí wa àwọn lọ́balọ́ba kọ́fíìsìtì olóyè Sunday Igboho wọn á ní ẹ kò ṣeé ṣe bẹ́ẹ̀ kí lórí táwọn haúsá ní tọmọ Yorùbá ò ní kí ni àwọn lọ́balọ́ba ilẹ̀ haúsá ń ṣe tí ọba Yorùbá ò lè ṣe ọba Ilé Ifẹ̀ aláké ọ̀gbàland ti ọ̀yọ́ ti ìjẹ̀bú ẹ jẹ́ ká pera dìde àkọ́kọ́ ẹ jẹ́ kí Sunday Sunday Igboho wálé ẹ̀kejì ẹ jẹ́ ká dira wa nítorí ètò ààbò ó ṣe kókó nítorí tógun bá jà Nàìjíríà yóò kan gbára lé kára oko èyí tó tiẹ̀ wá ń wà náà kàn mí báyìí ni pé àwọn nìjẹ́ ń sọ èdè pẹ̀lú haúsá àwọn sọ pé ọmọ àwọn ni yorùbá àti kotonu aláwọn ibìkan náà ti ń sọ yorùbá nílẹ̀ kotonu ó yẹ káwọn náà mú wọn bí ọmọ wa ni kò sí báyìí máa débẹ̀ tá a máa bẹ́ nìyí sọ̀rọ̀ yìí lọ́balọ́ba tí wọ́n ní gbọ́ sí lẹ́nu ẹ tiẹ̀ lọ́kẹ́ lóbìnrin kan táwọn ènìyàn ń fa kí ni ojúṣe kí ni ọ̀nà àbáyọ ṣùgbọ́n ẹ dìde kí ló wá ti jẹ́ tí ká sọ pé ẹni ní ẹ̀ nífẹ̀ẹ́ ni àbẹ́ẹ̀ nífẹ̀ẹ́ gbọmọ nàìjíríà pátápátá nítorí pé ojúṣe yín tó yẹ ká ẹ ṣe ó lẹ́nu yìí dìde tó ń ṣe. kí ọlọ́run ọba kó má balẹ̀ yorùbá jẹ́ o gbogbo ẹni tẹ́ join mi lónìí ẹ bá mi share fídíò yìí mo fẹ́ kọ́kọ́ àwọn ọba yìí lọ́wọ́ mo jẹ́ káwọn ọmọ yorùbá mo fẹ́ káwọn ọmọ yorùbá ká dìde ẹ jẹ́ ká ṣera lọ́kàn o tá a bá ń dó pé wọ́n nàìjíríà wọ́n nàìjíríà náà ká má gbàgbé ilé o nítorí pé ilé làbọ̀ sí ọmọ oko ẹ ṣe tẹ́ join mi lónìí ó dìgbà. Música